الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة dídá tọ́lọ̀ ń dá wa sáyé kò sí nǹkan kan àgbà tó ń dá wa sí ń bẹ̀ tó ju káwá jọ́sìn fún náà lọ. mélòó mélòó ẹ̀dá tó wá wà láyé lénìí tó ti wú pé ògbélẹ̀ má gbogbo òun ni a ó pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ kí ló bá tó fi máa jẹ́ bẹ́ẹ̀ torí pé ní kò dá ọlọ́run ọba rẹ̀ mọ̀ kọ̀dá ọlọ́run ọba rẹ̀ wò. ẹlòmí àsọnù látara làákà ìtó ní bí ẹ bá sọ fún pé ọlọ́run yí ànábi sọ yóò ní ká tẹ́lẹ̀ sọ ní táwa wò ní làákà yìí làákà yìí kò bá làákà yìí pẹ̀lú bẹ́ẹ̀ ti sọ ní. kò sí tó bá tó ìjọba làákà yìí tiẹ̀ mú bí kò jẹ́ fún pé ohun sí. fi sínú lò tá a fi máa ṣe nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ̀ ní a ṣe abala wọn tó lọ́wọ́ ọ̀bà náà. bẹ́ẹ̀ ni a bá wò dáadáa nínú ẹ̀dá tí ọlọ́run dá wa gan-an bọ́lọ̀ ń ṣe dá wa eléwọ̀n kan tó ó tó ní tẹ́lá ó fi mọ̀ pé ọyẹ kó ni. ẹ wo àwọn a ó máa sọ̀rọ̀ báwo là á ṣe ń tì kóòdì ọ̀rọ̀ tá à ń sọ láàbí gbọ́ wọ́n tó bá ti gbọ́ èdè haúsá bá haúsá bá ń sọ̀rọ̀ nígbà ọkàn máa wù lẹ́nu ẹ̀wù ara ká ẹ̀ka nìyẹn nù kàtọ́ náà ti tẹ̀wọ́ káàkiri wọ́n tó bá ti gbédè ibo bí ibo bá ń sọ̀rọ̀ ọkàn máa wù lẹ́nu ni wá wò wọ́n tó jẹ́ yorùbá tí yorùbá ẹgbẹ́ rẹ bá ń sọ̀rọ̀ ó ti pé lẹ́sẹ̀ kan náà lọ́wọ́ lọ́nà kan nìyẹn ẹtọ́ wá wo ọ̀nà míì nígbà tí problem bá ti ṣẹlẹ̀ sí nǹkankan nínú àwọn veil tí ọlọ́run bá lè kọ́lá kò sí gbogbo ẹ̀ tí fi tàbí ń bọ́ra wa tí nǹkankan bá ti ṣẹlẹ̀ ọ̀kà máa wò yẹn lẹ́nu báyìí gbogbo tí wí ò ní gbọ́ ẹ wò ká ilé iná tó tọ́ ẹ kí wọ́n sọ bẹ́ẹ̀ láyé pé òsín ọlọ́run kò sì tara kíá kò sì máa sin lọ́run tó bá tó bá lómi èwo lọ́kàn yín bẹ́ẹ̀ yóò bọ́ lára mi ara wo ló ní. ara tó ṣe pé tí ọlọ́run bá kàn ní ọyá ẹ̀dá ẹ̀dá àwọn sísítẹ́ẹ̀mù yẹn ẹ̀dá ọ̀hún wọ́n tó múra rẹ̀ òní kẹta rẹ̀ mọ́. ebi sísítẹ́ẹ̀mù rẹ̀ lọ́wọ́ tó síbẹ̀ tó mi mọ̀ yín pé aláàárọ̀ yìí mo fẹ́ tara jí lọ nìkan lọ gbá ẹ̀ nìkan tí mo níjà àtàjọ ní àpọ́tímẹ́ǹtì kan lórí iṣẹ́ ìkànnì mo fẹ́ gbà tẹ́bí sísítẹ́ẹ̀mù rẹ̀ wà òkè tọ́ ọba jí tí sísẹ́mù náà bá wà òkè ó tiẹ̀ ní rántí. sẹ́bà ń kọjá lọ ní títì wọ́n máa kájú pọ̀ lọlé bẹ́ẹ̀ jẹta àbáná nìyẹn. à ń kájú gbà lọlé kálọ̀ bàbá ti kírun táwọn òkè ká máa padà bọ̀ wálé. ẹ̀rí bá a ti wá ń lọ.

kó sì ṣe déédéé àbára wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà o. ìka ìkẹ́kọ̀ọ́ ni wọ́n bá nílùú Muhammad sallallahu alaihi wasallam kọ́mẹ́ pẹ̀ lórí ànẹ́bí kọ́ ọmọ báwọn ará ilé ẹ̀kọ́ báwọn sọ̀rọ̀ àti gbogbo ọjọ́ dáadáa sí láàánẹ́bí náà tó ń yọ gbọdọ̀ sí àrùn. gbogbo àwọn olùkọ́ wa lọ́dà fún sábà wá sí dáadáa fún wa. àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo gbà ọlọ́dún sábà wá sí fún wọn o. fèrè àwọn ti yára hàmùrọ̀ míì. gbogbo wa náà pátá tá ń papọ̀ kírun láàyè yìí ọlọ́run mọ́sá gbàdúrà ní kọ̀ọ̀kan wa yá alahamu ìlú ọlọ́run tó pé ọlọ́run gbogbo wa gbogbo àti wá bẹ lọ́sítù ní ọlọ́run sàbà òwò gbogbo àti bẹ lé náà ní ọlọ́run gbogbo tó pé yá alahamu pẹ̀lú nínú tíra arba àwọn àti àmbá ń wa àdìsí tí a máa gbéyàwó láàárọ̀ yìí náà ni àdìsí ẹlẹ́ẹ̀kẹta dín ní ọgbọ̀n àti twenty seven àdìsí náà tó bẹ́ sàlàyé fún wa kí ń pè ní dáadáa àti pé kí ń pè ní ẹ̀ṣẹ̀ méjèèjì ni àdìsí Bye bye. lọ bẹ́ẹ̀ wọ́n á ti túmọ̀ rẹ̀ nígbà wọn dá táwọn bá rẹ̀ lé sí ìlú àwọn. torí délé ilé méjì náà lànà kọ́ wà àlìjẹ́ńdà àti iná bó tẹ̀lé sí táwọn ọ̀rọ̀ mi wà lọ́dọ̀ àwọn àbá tọ́lá àwọn ọ̀sán mẹ́ta ń pè ní àsáàbùlà àárọ̀ tí kùránì ń pè àsáàbùlà àárọ̀ àwọn wọ̀nyí nígbà àkọ́kọ́ wọn àkọ́ ní jéró àlìjẹ́ńdà wọn sì ní jéró náà. Pero vale, gracias tó júwe wọn fún wa ní Al-Qur'an kọ́bẹ̀ wọn bá ń lọ. èyí tá a ní bùkátà sí ni wípé nígbà àwọn náà ní àwọn èèyàn tí ó jẹ́ ìyàn bẹ́ẹ̀ àwọn ìtọ́rọ̀ wọn padà kán bùsálì nẹ́nà náà ni. ṣùgbọ́n ilé wọn kọ̀kọ́ wá jẹ́ ìyà tí wọ́n kọ̀kọ́ jẹ náà látara àwọn ìwà tí wọ́n dáhùn láyé. abẹ́rẹ́ bàtà lánàá ni kọ́lọ́ kọ́lọ́jì káwọ́ jẹ́ kan nù ọ̀rọ̀. gbogbo iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ olórí táwọn ṣe táwọn fi jẹ́ ìwà àlùjẹ́ náà dàrẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ lọ́nà òkèlè kọ́ lọ́nà ọ̀gá láti máa ṣe. lẹ́yìn pàtàkì wa bá gbọ́ yẹ pé ilé méjì náà ni àlìjẹ́nà àti náà kò sí tí wàá ní ìyọjọ́ àlìjẹ́nà òun náà ni ń iṣẹ́ rẹ̀ kò sí tó lè sọ̀yàn náà òun náà ni àwọn yóò lò pọ̀ sí. pàápàá jùlọ ẹni tó bá lọ lè ṣe ẹbọ pàdé ọlọ́run ọlọ́run ti jẹ́ kábàá ìpè tó ń dàbò lórí eléyìí tí ọba ti túbá kọ́pa ẹbọ tìkó tó jáde láyé ẹbọ ò lè ṣe èméjì ọmọ ẹ̀dá nírú àwọn èèyàn bẹ́ẹ̀ lóbi kẹ́sí wípé gbogbo ẹ̀ tọ́lọ̀ bá lẹ́wọ́ ní ẹnìkan àbẹ́yẹ̀ méjì tádàwọ̀ bẹ́ẹ̀ bá ń fún àǹfààní tó ní oore tó o lè ṣe fún jù òun náà nígbà tó wà láyé láti máa lọ ẹrù sí lẹ́ẹ̀kọ́ ìkàgbé tó tẹ̀sí ẹ wọ́n ti sórí ẹ o gbogbo àwọn ọ̀nà kọ̀ọ̀kan tó fi máa bá sọ̀rọ̀ tí wọ́n ló ní ìwà dáadáa tó máa fi júwe fún un wípé ìsìláàmù tó wà bẹ́ẹ̀ ń lọ́nà torí pé lẹ́yìn mùsùlùmí ní ìwà owó ẹ̀ gan kò àtúráàtì ẹlòmíì tí èsì mùsùlùmí bẹ́ẹ̀ sì ní tànẹ́bì fi ṣe dáwà lóṣìṣì lẹ́gbàá tá ànábì ń fẹnu sọ wọ́n rí ìwà ànábì náà ìwé à èyí ṣe tí wọ́n láyè ànábì ń kàn á ju ọmọ bíà ah, ẹ̀sìn tí ń sìn náà ló fi ń dá báyìí tí wọ́n náà bá fẹ́ gé èèyàn lé fi tèmi ẹ̀sìn mo ló lè kọ́ wọn náà bẹ́ẹ̀ fi èèyàn lé mélòó mélòó ẹlòmíì wá nílé ni tó ń jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ìwà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ìwà tí ò táwọn yòókù lè máa rí tí ń jẹ́ ìsìláàmù lára wa pé ìsìláàmù lọ́nà torí gbogbo ẹni tẹ́ bá jẹ́ ọ̀bá dáa níwà tó jẹ́ aninilára kìí ṣe wà ìsìláàmù níbẹ̀ lára rẹ̀ òkèé ṣe wà ìsìláàmù rẹ̀ ìwà lára ẹ̀ ìwà abẹ́nú ni islam bẹ́ẹ̀ bá ń gbé pẹ̀lú mùsùlùmí ọmọ gbé pẹ̀lú àlàáfíà ọmọ gbé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ bí mùsùlùmí ti rí nìyẹn tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ ẹlẹ́bọ àbọ̀ bá jẹ́ ẹni tí ọ̀dà ọlọ́run ọba mà kò sí tẹ́ ẹni kò sóore tẹ́ ẹni ṣe fún tó ju kí ẹ ju kí ọlọ́run ọba kó kó sì pa ìwà ẹ̀wọ̀ tí kò tó jáde láyé lọ eléyìí nípa àkórí tá a lè ṣe fún torí pé ẹni bá kú sórí ẹbọ ọlọ́run ló lu abẹ́ ìgbé tó ọ̀gbọ́n lè ṣe bí ní olùwà ìjẹ́nà tó wá rí bẹ́ẹ̀ kí lànà ìwà ń sàlẹ̀ ìwà bí àdìsí yìí á ní nàwa bónú sàmáàlì رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال البر حسن الخلق والإثم ما هاك في نفسك وكرهت أن يطلع عليك الناس رواه مسلم وعن وابصة بن معبد رضي الله عنه قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقال جئت تسأل عن البر قلت نعم قال استفد قلبك البر ما اطمأنت إليه النفس واطمأن إليه القلب والإثم ما هاك في نفسك وتردد في صدرك وإن أفتاك الناس وأفتوك حديث رويناه في مسند الإمامين ahmad bin abari wa darimi bi isnadi hasan hadisi náà ni a kà fúnra wa ni riwaya alákọ̀ọ́kọ́ riwaya tá a bá wa muslim gbà wa ni riwaya lẹ́ẹ̀kejì alinu muslim tá a bá wa imam ahmad àti musnad àbá wa darimi nínú àwọn àbá aládìrí ni wọn lẹ́yìn tí àwọn àbá tí wọ́n sì wájú àdìsí náà pàápàá jùlọ àbá wa. Albani rahimahullah àfa aládìsí ni wọn wọn ti gbìyànjú pọ̀ nípa ti jẹ́ àdé wọ́n ti ká mọ̀ pé àdìsí alákọ̀ọ́kọ́ àdìsí sọ̀hìn ni ẹlẹ́ẹ̀kejì àdìsí hasan ni léyìí ti pé níbi ìgbìyànjú wá ìmọ̀ àdìsí káàkiri ládùúgbò yà wọn àbí ní ìdí aṣọ ìlú. wọ́n bá alábọ̀

ẹ̀sìn òpin sórí kí agbáwẹ̀ nìkan ẹ̀sìn sórí káyọ̀ sàká nìkan ẹ̀sìn òun náà ló kó gbogbo tí ń jẹ ìwà bá a ṣe ń hùwà sí bàbá bí bàbá náà ṣe ń hùwà sọ́mọ bíyàwó ṣe ń hùwà sọ́kọ bọ́kọ náà ṣe ń síyàwó bóòlù ọ̀rẹ́ sọ̀rẹ́ bóòlù ti aládùúgbò rẹ tẹ́jọ́ ń gbé irú àwòrán ẹ̀ kẹjọ máa hù síra yín gbogbo àwọn ìwà tó o bá ń wọ̀nyí òun ni ó júwe bóyá ìwà dáadáa ló ní ni àbí ìwà tí ọ̀dà ló bá tó dé pé fún àwọn nǹkan wọ̀nyí gbà mí ànábi ó so gbogbo ẹ̀ papọ̀ mọ́rọ̀ àlìjẹ́ náà gbàgbọ́ ànábi ni ń yóò nínú mi lá fáìlì yóò kírí alẹ́ bí ọ anabi tó sọ míì anabi ní mazala jibril yusini ní bèjà ẹríkà anabi ní jibril ló yẹ kókó kókó gbani wá bá mi n sì ń sàsọ́lẹ̀ fún kìlọ̀ fún nípa aládùúgbò ìwà dáadáa kódà anabi ní àtàlọ́ náà tó ànáwó sáyé wá rí kùrù ìwà òwe à ẹ àwa ṣe dáadáa tí wàá ṣe sí. ṣé àbí ọbẹ̀ ìjókòó dáadáa ọbẹ̀ ìjókòó rẹ̀ nígbà tó wà sí láyé mọ́ mùbáraká lọ̀rọ̀ yẹn kí nípa ẹyẹ ìkàlẹ́bí tá a sọ lórí ẹ̀ alẹ́ òdòdó wọn ṣùgbọ́n kábílẹ̀ yóò màmí ní ti láti ṣe dáadáa tó bí ká pé bá ti sí láyé tó bá jẹ́ tiẹ̀ tó fi ti máa jẹ́ torí ìdílé yìí ní ti ń jẹ́ ìwà ìwà dáadáa òun náà ní kéèyàn oníwàárí kéèyàn oníwàárí síyàn bákan náà wà ní ìtù ní ti ń ìwà máa ha kàbí náfsì òun náà ní ohun tó bá ti jẹ́ sí wípé ń wúyẹ́ nínú ẹ̀mí tiẹ̀ náà nígbà tó ti ń ṣe é ẹ̀rí ọkàn ọmọ àjẹ ọ̀hún náà tí wọ́n náà bá ti lẹ́yìn ọkàn lórí ẹ̀ bó sì ṣe rí náà nìyẹn gbogbo tí ọba ti jẹ́ ìwà tọ́tọ́ bó ọba ti ṣe é lọ́wọ́ ẹ̀rí ọkàn náà wọ́n sọ bọ̀ láyé kò sì yí ọ̀dà ọlọ́run ọ̀fẹ́ tó ṣe é bọ́bá tó wá jẹ́ ẹni tọ́lọ̀ tó fẹ́ sàánú torí pé ìtumọ̀ ọ̀rọ̀ yìí lábẹ́ tọ́lọ̀ fẹ́ sàánú ni kí ló jẹ́ aṣọ bẹ́ẹ̀ àwọn oríṣiríṣi àwọn mẹ́ta ti láyé lẹ́yìn ló jẹ́ àmọ̀ bẹ́ẹ̀. kàdíta yà tọ́lé alẹ́ yìí náà tó ò ní fẹ́ káwọn èèyàn bọ́ bẹ́ẹ̀ abẹ́yẹ náà tó ń kọ káwọn èèyàn bọ́ bẹ́ẹ̀ ọlọ́sàn àlọ́ ẹgbẹ́ ẹ̀ lóru ara kọ́lọ̀ ààrẹ padà ìṣẹ́kù àlùsù ṣẹ́kù sáré tọ̀ mí kékeré yẹn wọn sábúrú kó tó máa wá kọ káwọn èèyàn bá wọn bẹ́ẹ̀ ọlọ́run tún sáré ẹ̀ náà yìí torí pé lẹ́ni ìwà abú làwọn èèyàn fi yọ yìí àwọn èèyàn tún páyà táwọn olùdó àwọn bóòtì pé kí ni ó ṣe kí ni ó ṣẹlẹ̀ wọ́n tún wọ́n sọ pé ìṣó lọ́hùn ìṣó lókè tó ń lọ ọba mi bẹ́ẹ̀ abẹ́rẹ́ ìgbà nígbà máa sọ pé ìṣó lókè ọba mi bẹ́ẹ̀ kí ló ń sọ bẹ́ẹ̀ sí náà àwọn tí wọ́n fẹ́ wọn lọ fẹjọ́ sùn àwọn àwọn kan lóṣù débẹ̀ tí wọ́n lọ sọ pé àwọn sì kọ́ lọ fẹ́ wọn ni àwọn olùkọ́ ìsọ̀yìn àwọn ọgbọ́n tí kò ní lọ.

ilé ìkọjá tí a pè é lọ́dọ̀ fún wa o sọmọ tá a ti báyìí tá a kàn ní sẹ́yìn pé kúrú sùúrù wọ́n wàá pe chief lágbájá o chief lágbájá ẹnìkan mú ẹjọ́ wá sí bí o wọ́n náà máa bẹ̀ ìpínlẹ̀ ló tọ̀ ọ́ lágbájá dà ẹ̀kọ́ bá fi sí ìmọ̀ ìjọba ìjọ ọ̀nà òun náà lọ́wọ́ abẹ́jọ ẹ̀kọ́ fi sí ìmọ̀ ìjọba ọ̀nà wọ́n máa dúró tọ̀ tọ̀ wá mẹ́ta àti sèmọ̀ lọ́ta àti kókó ọ̀rọ̀ wọn wá táàbù wọn ni wé wọn lọ bẹ wọn ni àbọ̀ wọn àti ọ̀bọ̀ bẹ wọn sùpáàlù wa wọn gba nǹkan rẹ yóò fún bẹ́ẹ̀ lórí ẹ̀ bọ́bá lágbára láyé kò ní lágbára wájú ọlọ́run àlẹ́sọ̀ lọ́wọ́ mi àlẹ́sọ̀ lọ́wọ́ mi àkàmẹ̀rẹ̀ hákìmí náà abẹ́rẹ́ ìgbà tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ tọ́ba jẹ́ sí pé bí wọ́n bá tún ṣe ìjọba tí wọ́n náà máa fi ọ̀dà òun lẹ́yìn ọkàn tuntun máa dúpẹ́ lọ́dọ̀ náà ọ̀run abẹ náà kọ́ náà kó wájú ọkà wá kú sí i torí pé níta yẹn bàjẹ́ lélẹ̀ ní àwọn èèyàn ń sa burú wọ́n sì tún máa fa burú yọ wọ́n ń japa àti ọlọ́run wọ́n sì tún máa rí wọ́tọ̀ ìyapa àti ọlọ́run gẹ́gẹ́ bí ikú ọ̀rọ̀ ọ̀làjú. lójú àwọn sàlàyé fúnra wáyé pé ànábì yẹ ká mọ̀ o gbogbo tó bá ti jẹ́ ìwà ìyapa àti ọlọ́run ìwà ẹ̀ṣẹ̀ náà wọ́n náà mọ̀ pé ìwà ẹ̀ṣẹ̀ ní tá máa wò yíwọ̀ lápẹjúwe ẹnìkan máa ṣẹ̀ṣẹ̀ lọ ńtẹ̀ ńtẹ̀ bí títẹ̀ ní wọ́n kéwú ẹ̀yìn nígbà tó ń pẹ́ nìkan mọ̀ báyìí ọ̀sán ní gbé fóònù ẹ̀ kò sí tó fà á tí wò ó lò sí tó dáa ni tó bá yẹ pé tó dáa ni bó o ti dé gan nígbà ẹ̀ wò ó ti wọlé èyí wò máa bẹ̀ dáadáa àyè lẹ̀ wá wò ṣùgbọ́n bá jẹ́ pé tí ọ̀dà ni wò wọ́n bá ti dé àbá rẹ̀ tó wọlé àbọ̀rẹ́ nìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò sáré gbogbo rẹ̀ aburú náà ara aburú nìyẹn bóun kan bá ń wò lọ́wọ́ gan abá abẹ́ láàrin tó báwọn yẹn wà bẹ́ẹ̀ ni yóò máa yọ ọsẹ ní kọ́ máa gbé ojú ẹsẹ̀ pẹ̀ kọ́ máa jẹ káwọn yọmọ tó wù ara ti dá aburú náà nìyẹn ìdíje káwọn náà ṣùgbọ́n bá ti jẹ́ ìwà dáadáa wọ́n kò ní bẹ̀rù pé kí àwọn ọmọdé ṣẹ́ jù ẹjọ́ wa ti lẹ́mọ lẹ́rù kò ní bẹ̀rù kọ́kọ́ àwọn ọmọdé ṣẹ́ jù ṣùgbọ́n ẹni tí yóò bá ti ẹni tó bá ti lẹ́mọ lẹ́rù ló máa fi pé má lè ṣẹ́ jù wọn àbẹ́ ìgbà lẹ́nu oríṣiríṣi kóòdù tí wọ́n mọ̀ ní dé ìyàwó fi kóòdù dé orúkọ àlè ẹ̀yìn láwọn àsìkò fẹ́ kọjá ọlọ́ọ̀ni kí n ká ẹ nígbà tí wọ́n fẹ́ ìkóòdì orúkọ àlè wọn obìnrin ni wọ́n á lọ yọkọ bàbá alágbájá síbẹ̀ ẹ̀rẹ́ ìlú bàbá ìlíkà bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àyàwó mi náà ọkùnrin ni wọ́n àkọ ìyá alágbájá ọkọ o ìyá wọn sọ orúkọ ọkùnrin ọkùnrin náà tó náà wọn náà orúkọ gbogbo àwọn kan ẹ̀kọ́ tí tọ́ba ìwà abú náà ni ṣètọ́nù ní sìn òun ní máa ń ṣe àwọn nǹkan báwọn máa ń ṣe lọ́sọ̀rọ̀ ìyẹn ìwà ẹlẹ́ẹ̀kejì wa sọ fún wa yìí pé wá sọ bónú máa bá dì olóhùn náà bá ànábì ìjọ kan débẹ̀ wa sọ fún pé jí tàtẹ́ sára nìbẹ́ ní ti tí ọlọ́run ti bá Ànábì sallallahu alaihi wasallam nínú ẹ̀yìn ìhùnà wa. kéèyàn ó dé láti wá béèrè béèrè kan gbà mí kẹ́ni ìyẹn gan má ti sọ̀rọ̀ káàlẹ́ yóò sì mọ̀ sọ tọrọ wá fún mi. kò tí ì sọ̀rọ̀ táwọn ìsọ̀ pé ní jí tàtà sẹ́la nìbẹ̀rù nítorí wá béèrè ní ti ń jẹ dáadáa abẹ́rẹ́ gan. wá bí sọ ní kúndùn náà bẹ́ẹ̀ ni tí mo wá fún gan-an nìyẹn ìlànà mi. ni yá a fi ọkàn rẹ lẹ̀ dáadáa ìtumọ̀ rẹ ni pé farabalẹ̀ etí tó sọ. àlìbírù ti ń ti ń jẹ́ wà dáadáa mọ́tìmọ̀ ilé òun ni tí wọn náà bá ṣe é lọ́wọ́ tẹ́mi rẹ bá balẹ̀ lórí ẹ̀ bó o ti ń ṣe wàtúnáhánà ilé ìkọlù ọkàn rẹ gan òun náà fara balẹ̀ ń bẹ́ẹ̀ ni ti balẹ̀ lọ́kàn náà balẹ̀ lórí ẹ̀ka tó ń ṣe lọ́wọ́. wàlẹ̀ ìfún ẹ̀ wá rí ẹ̀sẹ̀ tiẹ̀ máa ha kàbí nọ́ọ̀sì. òun ti ń mú yẹn nínú ẹ̀mí wọ́tàrà dáadáa sọ́dí ń báyà yọ̀ máa lọ yọ̀ máa bọ̀ báyà ni. kódà ní àbúrò sùn báwọn èèyàn bá ń sọ fún ọ wọ́n ọ̀gbọ́n ti ń lọ ẹ̀ àwọn èèyàn máa ń wà ẹ̀ṣẹ̀ bí wọ́n bá wá sọ wọn pé ní ìjẹsìn yóò dà yòókù bẹ̀ yòókù bẹ̀ ọ̀rẹ́sẹ̀ wò yóò nígbà olórí jàmbá oríṣiríṣi àwọn jáde náà yẹn ni

ànábì ní kọ́dà báwọn èèyàn bá ń sọ fún ọ wípé tó dáa ni tí ò dáa báwọn èèyàn bá ń sọ fún ọ wípé aburú òun ni tó dáa léèyàn lè fi là ẹ ṣẹbi oríṣi ti náà là ń gbọ́ abẹ́ ẹ̀kọ́ ni léèyàn bá jẹ èèyàn kò ní kò ní kò ní jẹ èèyàn abẹ́ ẹ̀kọ́ léèyàn bá ti fẹ́ lówó lọ́kọ̀ kẹ́yìn sọ́lọ́ gbogbo àwọn oríṣi ti náà ń gbọ́ nù jàmbá báwọn èèyàn bá ń sọ yìí o wọ́n má létí sí o wọ́n má gbọ́ yín o torí pé tó o bá tẹ̀ wá lé ọba ọba kẹ́yìn sọ́lọ́run náà ìtumọ̀ rẹ̀ ni pé ọba ẹ̀ sì ṣe tẹ̀sù ọwọ́ ajá sí kò gbàtọ́ náà ti kára ó lówó náà tó ọba lówó jẹ́ tanu o torí pé ó ti ròyìn pé bitọ́ wà náà lọ wà èyí wá lówó kọ́ wá fẹ́ kọ́ wá lówó lọ́nà àràmù kọ́ wá kó wọn máa na sí tọ́lọ́run kọ́lọ́run ò lè náà ní kóòrùn kò lè mọ́ láéláé torí ìdí eléyìí àwọn èèyàn máa wá bọ́ ọ̀gá lóríṣiríṣi bí wọ́n bá lọ dúró déédéé àwọn yóò sì máa mú oríṣiríṣi wá àbí kó tiẹ̀ máa ríra rẹ láwùjọ tó bá wà ẹ̀ka ẹ̀rọ náà sẹ́kẹ̀rẹ̀ kórì ìdìbò ní òkú báyìí wọ́n wá ìfẹsẹ̀ máa dá àwùjọ bí tiẹ̀ máa wà nìyẹn wọ́n mú ara ríra rẹ lọ́gbẹ́ sẹ́kẹ̀rẹ̀ kórì ìdìbò ní òkú wọ́n wá ẹ̀

èyí tó ẹbí pa wọn ń ṣe lọ́wọ́ tí ń tí wọ́n bá ń fìdí àwọn bọ́ọ̀mù lọ́wọ́lọ́wọ́ bí bá wọlé wọ́n kò sí kódà wọ́n rún pépà wọn gbà wọ́n dà sínú dọ́ screen wọ́n dà sínú ilé rẹ̀ nígbà bá lọ bá oríṣiríṣi ni wọ́n ṣẹlẹ̀ láwọn oríṣiríṣi ààyè bá wọlé gbogbo ẹ̀ ni wọ́n sáré fún wọlé torí wọ́n ti mọ̀ pé àwọn torí ìdí eléyìí gbogbo ọ̀nà tó pín sí tọ́jà pé tí wọn náà bá ti ń gbà náà ẹ̀rí ọ̀nà ọmọ jẹ́ ọ lórí ẹ̀kọ́ tí ọ̀dá ni àbùkù ni o kó náà ká kíyèsí nípa inú àwọn ẹ̀kọ́ tá a tún lè mú jáde bí àdìsí àdìsí jẹ́ ká mọ̀ pé nínú tí èyí ti sọ́kọ́ àgbẹ̀ látara yìí sì pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní wọ́n ní àwọn tí wọ́n já àwọn olówó wa wọn àwọn àwọn aṣáájú wa tá a yẹ gẹ́gẹ́ bí àwọn àyàn láṣáájú wa wọn tó jẹ́ sí wípé bí àárẹ̀ ẹ̀jẹ̀ rúru hypertension oríṣiríṣi ní ń pa wọn lọ èyí tó ń pọ̀ jù nù wọn àti gbogbo wọn o ṣùgbọ́n èyí tó ń pọ̀ jù nù wọn ìwà ọwọ́ ọmọ náà ló bí tàbá pàwé àdìsí dára lóyún wa rẹ̀ torí pé kí ló bá aburú tí wọ́n ń ṣe ọ̀jẹ́ mi ọba lẹ̀ tẹ́mi ọba sì ti balẹ̀ àrùn máa ń dé látara bẹ̀ ẹ̀mí ọmọ ìlú àwọn ni ẹ̀mí ọmọ ìlú àwọn ni látara bẹ̀ apatẹ́sán dédé lọ́pàá àti ọ̀gbẹ́ni tó lọ sí wọn lọ fi kílẹ̀ ń rò tọ́lá yẹn lápatẹ́sán kílẹ̀ ń rò ẹ̀ sún ni kò lè sún tọ́lá náà ti máa wọ oríṣiríṣi gbogbo àlọ́kọ́lọ́ rẹ̀ ń ṣiṣẹ́lẹ̀ gbogbo ẹ̀ bá tẹ́wọ́n fẹ́ gẹ̀ẹ́sì wọn lọ́nà báyìí bóòlù wọn fi gbé gbà bẹ́ẹ̀ bá ti ń parọ́ yóò náà ló tún máa dìbẹ́lọ̀pẹ̀ gbogbo wa tó ń bọ́mọ̀ òkúta wa fẹ́ gẹ́tì mímí ọ̀nà orí kẹ́tọ́ gbégbà bóyá ní tuntun ọ̀ wá ní èso yóò wá padà di apatẹ́sàn sí la ẹlòmíọ̀ padà ta rẹ̀ ní stroke ẹlòmíọ̀ ta rẹ̀ ẹ̀jẹ̀ rú oríṣiríṣi àwọn àrùn bí wọ́n ta rẹ̀ jáde torí ìdílé àdéhùn ìjẹ́ káwọn yìí pé níbi kéèyàn olúwa dáadáa nínú wọn jẹ́ kéèyàn olóògbé àlàáfíà níbi kéèyàn sì jẹ́ olùyapa àti ọlọ́run ìsọdida láàrin ìsọdida lánàá ariwo látara àdéhùn yìí náà lórí ìdílé bíyẹn bá fẹ́ máa gbégbé sí ayé àlàáfíà tọ́lọ́run lèèyàn ṣe tíyẹn bá fẹ́ máa gbégbé sí ayé àlàáfíà níta nẹ́bì ni a ṣe lọ ẹ̀ka ṣe èyí ó máa gbégbé sí ayé àlàáfíà látara pé níkẹ́ni púpọ̀ àwọn èèyàn náà rí yàn sẹ́ni rere gẹ́gẹ́ bọ́lọ̀ tí náà ti rí yàn sẹ́ni rere èyí fara ní aládùúgbò ẹni bíyẹn ṣe ní ma sànú abẹ́rẹ́ wàtà aláǹfà rẹ̀ ẹni níta sàlàyé lẹ́yìn iná kọ́nà kóòlù láti tún gbèsè ayé ìwọ̀n wá sí ntọ́kàlù kó akù sí kọ́nà kó sà tún gbèsè wá sí mbẹ̀ bẹ̀rẹ̀ àwọn ti yára kàn wọ́n mí wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.